dulu dalam dalam dulu. Jemusia Allah, banyak orang. ẹlẹ́mìí ti tẹ̀sí bí rẹ̀ ẹlẹ́mìí ti máa ká sí ẹlẹ́mìí ti sàmà ìka fún mi ẹ̀yìn òun ní àdúgbò ìtẹ̀sí tẹ̀ ẹ̀ lọ́kọ̀ kẹ́kọ̀ọ́. ẹ wá sọ bí ìmọ̀ tó ṣe ní pé òun ni ó máa ti ká mi ìdájọ́ tẹ̀sí wọn ẹ wà ní ẹ wà máa ní ní ọ̀rọ̀ ìmọ̀ ká àwọn sọ̀lẹ̀ àwọn ìmọ̀ ìmọ̀ wà fún ayé ẹ̀dá fún ilé ẹ̀sìn bá ti bá bọ̀ àmọ́ ṣe ń dàgbò fún àbá ìpàdé rẹ̀ ẹgbẹ́ ní ìbámu tó lọ ọjọ́ ní ìbámu tó lọ ọjọ́ ìpàdé àbá ìsìn jẹ ṣé wàá rẹ̀ ṣe mọ̀ lọ́mọ àgbẹ̀ kálábọ̀ fún àwọn òṣù àtàwọn ọ̀rọ̀ mí ìyàmọ̀ ìyàmọ̀ ìyàmọ̀ ìyàmọ̀ ṣé kàìkà wọn yà wọn kà fún àwọn ọdún ẹgbẹ́ wọn kọ́ àyẹ̀wò àbẹ̀rẹ̀ fún yẹn wá ní ìṣẹ̀ tọ́ àti ìfẹ́ ẹni kó wá tó wà balẹ̀ mọ́ ní. ìsọkúsọ ọ̀gá ti àti ìrànlọ́wọ́ àwọn ọ̀gá ọ̀gá tó ṣe ké ìbàdàn ìyá àti ìmọ̀ nínú ẹ̀ gbogbo ìyàlú ẹ̀ máa wá pẹ̀lú ìjọ wàhálà nà. lórí tí wọ́n bá rẹ̀ yẹ́ká lò ní báwọn náà wà ní. dáadáa àwọn ọmọdé yọ mọ̀lẹ́ bí máa mọ́ ní ọlọ́wọ́ rẹ̀ lọ́pàá ètò ṣe rí pé àwọn tí a máa ń ṣe àwọn ọmọ wáyé tí wọ́n ti mọ́ká sí pẹ̀lú ní ẹ̀ka mẹ́rin rẹ̀ náà ṣe ní táwọn ọmọ rẹ̀ padà nílẹ̀ lọ. tọ́lá àwọn kọ́ ni wọ́n ní ètò ayé àwọn kọ́ ni wọ́n ní ojú ọjọ́ náà bá lóyún ìbára wọn ti dà ìdí ọ̀gá wọn dà wọ́n ti sọ̀rọ̀ kẹ́gẹ́ wọ́n ní láìsí rọ́bàbí jáàmù bí bí wọ́n ti máa ń lo àwọn ìbára ẹni yẹn lẹ́yìn tí wọ́n di ẹni dandan ní ìjọba wọ́n ní wà ní oṣù lẹ́yìn àti tó bá lọ bá lọ mo ti gé ìwé ìgbè kan lórí tó bá lọ rí mo ti rí bí wọ́n ti rí bí láwọn ti ní fúláì ẹ̀jẹ̀ ẹ̀jọ̀ bá kọ́ lórí bọ́kọ́ mi yẹ àti ìmọ̀gbélé ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. Gìṣẹ́ lọ́lẹ̀ ni àlẹ́sàbùn fàlàkíyà àbí àlẹ́sàbàtù àlẹ́sàbùn fàlàkíyà àlẹ́sàbàtù fàlàkíyà kan náà ni wọ́n ti dọ̀dọ̀ kí lè ìdíjà bí nínú àpò nítorọ̀ bí ẹgbẹ́ ní ìdíjà ní gbàgbà kan fà wọ́n. tọ́jọ́ ẹ̀jẹ̀ wọn sùn àbí òye ìjẹ́ ìdó tó máa lórí pé ọwọ́lọ́wọ́ balẹ̀ níwà olóògùn ní gbé ìgbẹ́lẹ̀ ìdó tó máa jẹ́ pé oṣù wà ẹ̀ àwọ̀ wà lọ. sàwọ́dí náà dájú lọ pẹ̀lú wákàtí ní ìjọba mú sàwọ́dí pọ̀sibílítì balẹ̀ níbi ẹ̀kọ́ wa ìròyìn kan ní ìbẹ̀rẹ̀ àṣàwọ́dú òun náà lè jẹ́ sáàrọ̀ ní ẹ̀ka àtọ̀tọ̀ wọn gẹ́gẹ́ àti pọ̀ ní northern Nigeria ní ọ̀pọ̀ gbogbo náà ti sáà wọn ẹ̀ dáhùn lọ́sùn tuntun bá ìjọba wa yá àwọn tí wọ́n bẹ́ẹ̀ àwọn onímọ̀ pọ̀ nínú wọn òun ẹ̀ka pọ̀ nínú wọn àwọn onímọ̀ gidi tọ́lọ́ ọba ti fẹ́ ní sáwọn tí wọ́n bá wà ní ọkọ̀ sàtọ̀jọ́ wà ní ọkọ̀ àbí àwọn ọmọ yìí pé títí bá ti mú wọn ní ipò kan àti tí kàkà àti jẹ́ mi wọn jẹ́ ọ̀sẹ̀ tí ọ̀nà àbí àwọn tó wà ní pé títí bá ti fi àwọn bàbá wọn àwọn bàbá àti oṣù bá bàbá àti oṣù àwọn fún fún wọn ọlọ́wọ́n tó lù wá ṣe tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run abẹ́ọ̀ rọ̀mọdọ́nà ọdún ìjáwà ní ẹni tí ó gbà ọ́ tá a bá gbà ọlọ́run bá gbà lọ́wọ́ wa ìwájú ọ̀rọ̀ yẹn náà àwọn akọ́rin rẹ̀ ọ̀kan náà wà dáhùn أجمع العلماء على أنه يجب الصوم على المسلم العاقل البالغ الصحيح المقيم ويجب أن تكون المرأة طاهرة من الحيض والنفاق ونجمع مع خير حقوق أقوى ẹnu wọn papọ̀ ẹnu wọn sọ̀kan níbi wípé ọ̀ràn yẹn ni ààwẹ̀ jẹ́ ààwẹ̀ ọ̀gbọ́n ni àtúfà rẹ̀ ní ìjọba jọ ọ̀ràn yẹn nínú àwọn tá ti sọ yìí ní kàfà bíi nájú kájẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. náà lórí mùsùlùmí mùsùlùmí ni ààwẹ̀ ọ̀gbọ́n bá ọ̀bẹ ẹni tó kú yàtọ̀ ṣùgbọ́n mùsùlùmí tí òun náà ní ìdí àwọn nǹkan ọjọ́ bíi májẹ̀mú tí àwọn ẹ̀kọ́ ń ṣe ọ̀rọ̀ yẹn lórí alákọ̀ọ́kọ́ òbí ọlọ́run àdánwò ni ọlọ́run níbi kan ní kankan mi wáyé òun ẹni tó fẹ́ gbà rẹ̀ tó ní ẹni àyè àdánwò àìní bá bá àwọn yẹn àbámọ̀dé ń yàrá ọlọ́run ní sọ̀rọ̀ kan wà wọ̀ ọ̀ràn àwọ̀ sọ̀rọ̀ yẹn lórí ẹni bẹ́ẹ̀ ẹni tí wọ́n bá gbá àwọ̀ ọdún ọ̀dà jẹ́ mùsùlùmí lórí ẹni pé ẹlẹ́ẹ̀kejì nínú ẹni tí àwọ̀ sọ̀rọ̀ yẹn lórí òní àdìbá rẹ̀ nínú Islam ní kẹ́kọ̀ọ́ sí ọ̀ràn yẹn lórí ẹni tó bá ti bá ti bàlágà ṣùgbọ́n tí ìtumọ̀ rẹ̀ ní

lọ́jọ́ jẹ́ kí ara àwọn ọ̀rọ̀ tí ìrìn ọmọ àwọn sábàbù wa bí yàtọ̀ sí wa ó ní pé kódà àwọn ìbáradà tí ò sí ọ̀rọ̀ rẹ̀ lé wọn lórí máa ń kọ́ ẹni máa rí sí àdúgbò Muhammad sọ́nà lọ́wọ́ àárín wọn sọ́nà lórí ti bọ́lọ̀ ọdún ọmọ bá ti kọ́ ọdún yé kí ni kò ní ká sọ àpàlà sára yìí nìkan ní ká máa já wọn lẹ́gbàá ọmọ ẹdún mẹ́wàá nínú ọkùnrin sì yìí ìtumọ̀ kọ́ balaga láwọn ọ̀dọ́ wa nù tó bẹ̀rẹ̀ pọ́sù bọ̀tọ̀ ọkùnrin jìnnà ọlọ́pàá àṣẹ àṣàlẹ̀ ọjọ́ ọ̀rọ̀ mùsùlùmí tó ní àlàáfíà tí àìsàn kò máa ṣe àìsàn ní ṣe èèyàn téèyàn ti gbá àwẹ̀ àwọn afá àmọ́ kò sí ní wọn á sọ sí máa tó nínú àmọ́rọ̀ tó ọ̀wọ́ ẹ̀rọ wọn fi ẹ̀rọ mọ́rọ̀ tó ṣe pé ó ṣe ń wá ní ó fẹ́ ẹ̀ lọ. àìsàn ní ìfẹ́ tọ́ba ẹ̀mú ìyàwó lè lọ́wọ́ ẹ̀ ìlànà bọ̀ kò fún un gbogbo ẹni tí ọ̀tá máa ń ṣe yóò máa máa lè ṣe ọmọbìnrin ọ̀tá ó sọ wá ní ilé ìwọ ní àwọn ẹgbẹ́ tó ṣe kí wọ́n tàbí wọ́n ní kílódì tí wọ́n bá dá àwẹ̀ lọ́jọ́ kan wò ní lájọ eléyìí ò ní dá àwẹ̀ lọ́jọ́ kan kò ní sọ ìbọn kò lè làwọn jẹ. mgbe bóyá ndị ọzọ lọ́wọ́ ndị ọzọ ibi àwọn ọzọ ọzọ ndị ọzọ ẹni tí ń dà rẹ lọ sí màlẹ́lẹ́ àwa mọ̀ àbúrò ṣubú ní gẹ́gẹ́ bá ṣe ní bá kó lè gbà kó lè ní gbà ní sàn àwọn ẹ̀fọ́ ṣé mo sọ yọ bákan náà dé ẹni tí àwọn sọ̀rọ̀ ní tí bá ṣe ìrìn àjò lọ síbi tí yóò fi sọ nílé tí èèyàn ṣe ìrìn àjò tó yẹ kí ẹni tí yóò fi sọ nílé nìyẹn lọ tó yẹ kí arìnrìn àjò nìyẹn lọ́nà tó bá ṣe rí àwọn ìlú ẹ̀rí bẹ́ẹ̀ nínú àwọn ìdí tí ọlọ́run bá fi yọ̀ǹda tó pé lọ́mọ dáwọ̀ ìrìn àjò torí pé ìrìn àjò ìnira wà bẹ́ẹ̀. tó bá jẹ́ ẹni bá ṣe ìrìn àjò ó lè mọ̀ lọ́wọ́ ṣùgbọ́n yóò lọ. tó ní ẹ máa ọba ọkùnrin mi ọba obìnrin mi fàwọn obìnrin obìnrin náà kúrò níbi nǹkan ìgbà pé ó ń ṣe nǹkan ẹ̀jẹ̀ tí wọ́n máa ń ṣe lóṣooṣù lọ́wọ́ ẹlẹ́ẹ̀dẹ̀dẹ̀ náà fara pẹ́ ọlọ́dẹ̀dẹ̀ kọjọ́ dẹ̀ kó bímọ ó wá wà nínú ẹ̀jẹ̀ ìgbìmọ̀. sábàtì ọdún yìí ní ẹlẹ́ bákan náà ìrìnàjò kan ẹni tí àwọn sọ̀rọ̀ yàrá lórí ìjẹ́ tó dẹ̀ ẹgbẹ́ bí ọba ta yọ̀ṣẹ̀ lọ. mọ̀lùkọ́ àjọ mi ẹ̀ ẹ̀yìn dáàbò mọ̀ ní kí ààrẹ kò lórí ẹni tí ò bá ní làákà yìí kódà bó bá làákà yìí ọkọ ní làákà. anábà muhammad wọ́n yẹ kí àlùkọ́lá mú àárín ìtọ́lá kọ́lá mú yẹ kí mẹ́ta wà ọlọ́run bá ní gbé láyé àtúntò fún wa àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run ní fún kankan yẹn fún wa. àdéhùn ọ̀sùnmọ́ ọlọ́mọdé àdéhùn ẹni tó yà wò ṣáṣà ìyàwó rẹ̀ níbi ó ti bàjẹ́ tòró náà wà á máa rí tọ́jú. wàá yìí náà kí ni bẹ́ẹ̀ náà lẹ́yìn tó wọ́n ti gbé lọ tó ti sọ̀rọ̀ ṣáṣà ìyàwó sẹ́yìn yóò ní wọn ní ọ̀rọ̀ ọ̀gbìn ní àtàrà títí tó fi bàlágà náà wà sùn rẹ̀. ẹ wá wọn lọ wọn ní wọn lè sọ káàmù ẹ bá gbé bọ́ọ̀lù pé a ṣe fún wọn. lèwà lẹ́yìn sọdí yìí ó dá púpọ̀ ilé fún ẹni tọ́mọdé bá wà lábẹ́ ọwọ́ rẹ̀ láyé àmúlò ọ̀hún ìsìn láti lóṣù ọ̀rọ̀ ọ̀rọ̀ ìdáwọ̀. mọ́ta àbọ̀ tó bá ti lágbára ẹ̀. ìyàtọ̀ máa ń bọ̀ ọ̀nà alẹ́ yìí kó lè bá àlẹ́ ní kọ́ra ó ti má lára ìdá àwọn ìfẹ́ ọ̀hánà ìlú ìgbà rẹ̀. lórí pẹ̀lú nǹkan tá a sọ yìí làwọn sàhábà náà wà lọ́hàmù sọ̀rọ̀ ó ní wọ́n ṣe pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ́. ọ̀kan náà sọ̀rọ̀ àbíyá àbúrẹ́yẹ bíi màá wọ̀ جيت معاوني اوكي مربانك على المصر قال قل أرسل النبي صلى الله عليه وآله وسلم غداة عاشوراء إلى قرى الأنصار قل إني أعرض عاشوراء النبي محمد صلى الله عليه وسلم وأنا أسأل وسيرة الله يقول tó jẹ́ tó wà lọ́jọ́ bíi Madina ẹ̀dá wà sọ́dọ̀ ìlú náà wọn lọ́rẹ̀ ó ní kó sọ fún ẹ pé mọ́lá tó bá kà sí ọ̀ ẹni ọba jí láàárọ̀ ìlú ọba àwẹ̀ èyí tó ti jẹun wà ní ìrètí mímá àti ìyàtà yàwó ọ̀dọ̀rọ̀ jẹun náà omi ti sọ pé òun bá yà lọ́wọ́ lọ́wọ́ màmá ní àti mọ́lá tó bá ìlànà ẹni tó jí lóòótọ́ òun ti dá àwọn ẹlẹ́ ìpàdé yàtọ̀ ọ̀dọ̀rọ̀ náà àṣùwọ̀n ọ̀rẹ́ yẹn ti wájú ọ̀rọ̀ ìwádìí bọ́ọ̀lù yẹn rọ̀mọ̀dọ́nù lórí ọ̀rọ̀ yẹn ti rọ̀mọ̀dọ́nù wọ́n pa ọ̀rọ̀ yẹn ti ẹ̀ mọ̀rọ̀pá jọ́ mi ó ní ẹ pàkúnà lẹ́sọ́ mọ̀ bá ó ní láti ọ̀tá lẹ́nu ti pàṣẹ àmọ́ ìjà sọ̀rọ̀ wà ló sọ fún yín mú ìjà àti máa ń jẹ́ káwọn ọmọ wa lọ́wọ́ dáàbò àmọ́ ìjọba dáàbò wọn lè dáàbò láwọn olùkọ́ wa dáàbò níbẹ̀rẹ̀ àwa ní ìgbẹ́ láti ṣe lẹ́yìn òkú wa ní àwọn ẹ̀yà ṣe àwọn ọkùnrin. wọ́n yí lọ abáka àdéhùn aláwọ̀ á tẹ́nikẹ́ni ni wọ́n bá ń sọ pé ẹni pa mí ẹni pa mí àárọ̀ أما جمع الزوجة وقبلين يوم بعد يجرب به ومن إليه حتى يكون عند الإفراط إلا المجلس إني يتعرف ويتبع عنه الله تعالى lórí ìgbòho ààrẹ kò ṣe ọ̀ràn lórí àwọn ọba mẹ́rin nígbà tó ṣe pé àwọn tí wọ́n ṣẹ̀wọ̀n yẹ kó sí wọn lára àwọn sọ̀rọ̀ yẹn. kódà nínú àwọn tó àdá kọ ó láwọn ìyá tó ẹni tó bá wà lájò ẹlòmíì rẹ nínú ìbáàdà tọrọ lọ́wọ́ fún ìbáàdà rẹ nígbà ó sì rìn àjò kò sì rìn nínú pé òun ń pè kó gbà wẹ̀ ààrẹ tó ń gbà nígbà tí gbogbo èèyàn ń da ààrẹ bí ìgbà táwọn èèyàn gbà rẹ lọ àdé àwọn wura báyìí kálukú ni ọ yàtọ̀ sí pé ní ẹ̀wọ̀n ń jẹ́ ìmọ̀ padà lẹ́yìn ọ̀rọ̀ lọ ìgbàláyè wà fún ẹ̀rù tó bá ń tẹ̀lé ṣùgbọ́n ó ti mọ kí àwọ̀ Ramadan hadith kan bẹ yẹn lẹ́yìn ìsàmì náà sọ yẹn síyá mọ́ kò sí inú nǹkan ayé kí ẹ̀ já ní àjọ tó lọ kà ó ní ìdá náà ní sọ̀rọ̀ yẹn tẹ̀lé àná ní sáàbù lọ àtàwọn sáàbù tó ń wọ́n ń bẹ̀rẹ̀ ní àgbà. ló bá di pé àwọn èèyàn ti gbé ẹni tó ń kú lọ wọ́n tó wá débi tí wọ́n fẹ́ ṣe àti bàbá àwọn oníṣe kankan mọ́ wọ́n ti wẹ̀ sọ́sẹ̀ àwọn tí ó gbà wọ̀ mẹ́tò wọ́n ti ṣe àti bàbá wọn ti ṣe ẹ̀ṣẹ̀ ìṣẹ́ mo bára yẹn lọ ìyẹn kára dáa lóbi fi dìskọ́lé ti pé kí ẹ mọ̀ ìjà tó bá já yẹn ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ ara rẹ̀ lọ àwọn tó bẹ̀rẹ̀ láyé tó kọ́lọ̀ bá wọn láyé tó sàrọ̀ náà nínú kẹtọ́ yẹ ká mẹ́nu bá ojú pé ó tẹ̀sí orí ògbà làwọn ọmọdé máa ń bèèrè obìnrin tó bá fọmọ lọ́sọ̀ọ́ àgbàlagbà arúgbó àti aláìsàn tí a lè gbé òtúmọ́ká ìrìnàlẹ̀ ọ̀sán mọ́ tí ìlàjọ gbogbo wọn pẹ̀lú àwọn ẹni tí ò bá lè gbà àwẹ̀ tó ní kó ti lóhùn fili yà ẹ̀jẹ̀ sọ fún fili wa gbọ́n kpala yẹn ti bóyá ń lu ọkùnrin yà wà lu obìnrin tó ń bá wa lóyún àbí ń kọ́mọ lọ́yọ̀ lọ bá lóyún lọ alákọ̀ọ́kọ́ oníkóso yìí ké gbígbá àwọn ohun ní ìlera kẹta tó kú bá oníkọ́mọ lọ́yọ̀ lọ́yọ̀ oníkébi ọmọ pa àwọn ẹgbẹ́ sí i kò ní kó yọ ọmọ ọkọ mi kó wà wọn tí ò bá ti ń wọ̀ yẹn bẹ tó dà nìkan dà o. sáájọ́ pé ṣùgbọ́n tó bá yẹ pé kankan nínú tí mo sọ yẹn bá wà bẹ́ẹ̀ ọgbẹ́ kàkàfà rẹ̀ káwọn náà sì ti àwọn nínú àwọn afọ àwọn ọdún ní ọlọ́pàá náà máa lọ fún ọdún kápáyà nígbà wọn nígbà wọn. ṣé wàá ní kẹlẹ ní ẹ ọlọ́pàá tó ní ìlú tó ní bẹ́ẹ̀ bá ti lọ́yàn mi ọmọ tí ó fún láyà lọ́wọ́ tí kò ní máa fún láyà lọ́wọ́ bí ọdún àti ní fún ọmọ lọ́yàn lọ́dún mi. mo ní pàrọ̀ ayé rẹ̀ ọlọ́wọ́ bọ́ wọlé ayé rẹ̀ lẹ́yìn wá sí ìgbéra. àwọn kan tó lórí fún àwọn nígbà ọjà ká mẹ́nu bá mo ń gbé pépè pé ó lè ṣe é kí àwọn kan tó yìnbọn tán ọjà ká mẹ́nu bá mi alákọ̀ọ́kọ́ eléyìí pàtàkì púpọ̀ nínú àwọn àgbáwọn àwọn ìpínlẹ̀ àdúgbò. àdúgbò ààwẹ̀ bá méjì láti máa ń dà á. alákọ̀ọ́kọ́ onígbésí ọ̀mọ̀dọ́nù oníkéèyàn láyé àti gbogbo ẹ̀ ló ń gbà. eléyìí kò sí wàhálà ó ti dà á náà onídìbò máa tún dà wọ́n. ẹni tí ó dà yẹn. tó rẹ̀ ọjà ní ewu ọ̀la rẹ̀. eléyìí gbọdọ̀ máa ní abẹ́rẹ́ ọ̀rẹ́ yẹn ẹni tí bá jà ní ẹ̀kọ́ wọn gbá àwọ̀ bá fi mọ́ lóhùn ó yàtọ̀ sí àwẹ̀ náà ń kíra àbẹ́bí kọ́dà bọ̀ bá ti rí lọ́jẹ̀ bíi máa lọ sí wa. ṣùgbọ́n àwẹ̀ ọ̀dọ́ọ̀nà àwẹ̀ ọ̀dọ́ Anabi wa onímọ̀ ńlá mi ló ti mi ṣe ṣe yá ọ̀rọ̀ ọ̀gá ìpàdé ẹni tí ọba ti dàbòlè tí ọ̀dà nínú ẹgbẹ́ ọ̀dà alùpàjà ní bá yẹlẹ yọ ọ̀dàbòlè rẹ̀ tí ọ̀dà alùpàjà ní ló ń palá sí yá ọ̀dà bọ́dà lọ́rọ̀ nígbà bọ́dà lọ́rọ̀ nígbà ọlọ́run bá yọ ọmọ olùlú ìlú àjà ọ̀rọ̀ ọ̀há ọ̀rọ̀ kò sí ìlànà òbí ọlọ́run làwọn àwọn aláṣẹ kẹ̀kẹ́ ìjọ tí wọ́n lè ṣe àkọ́mọ́ ọpọlọ ọ̀rọ̀ ní àjẹ́ ìnáwọ̀lẹ̀ àmàlì níbi ìyàjọ́ ayé náà wáyé kó lè rọrẹ́ ní àdúrà a ní ìpàdé púpọ̀ ọ̀nà méjì tá a ti lè gbàdá ọ̀nà méjì gbọ́dọ̀ tó yẹ kó ní àpọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àgbà tó jẹ́ orí igun níbi àwọn ìgbà wọ́n ní àjẹ́ ìsáàkù àdéhùn mọ̀jẹ̀wá

títí fáá tó ọ̀run ti wọ̀ èèyàn tó lọ débi kankan nínú tó lè bàyẹ̀ láàbọ̀ kí làwọn kan náà apá àwọn ọ̀gá bíi mẹ́fà sí ibà yìí ẹ̀jẹ̀ sáré sọ pé mẹ́fà aláàbọ̀ aláàjù wà sọ́ọ̀kú àbùdá kí ẹ̀ lọ́wọ́ ti tẹ̀lé. èdè náà tó sọ báyìí nígbà alábìnrin mọ̀ náà ti ya wọ́n wọ́n sọ̀rọ̀ fàákàlà ẹni wọn bá ti gbàgbéra kó o dá o lọ́ba ti jẹun alẹ́ bá wọn bá wọn lọ àbójútó mú nǹkan ó ní fáyé ní kí n máa sọ̀rọ̀ ó dà bẹ̀rẹ̀ pẹ̀lú fáyé náà máa sọ àmì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó lóye tó bá dàdé ní ọ kìí ṣe tó ṣe bí ẹni ọ̀dàdé o ọ̀gbẹ́ni ìdúrà nù wáyọ̀ ọlọ́run tó aláṣẹ wà tó faramdà ẹni tó bá máa mọ̀ sí tí ó gbàgbé kódà tó ní ìbọn sàn àwọn padà mọ́ tó rà tó rẹ̀ sí lọ gbogbo mú káàtà sí ní kọlọ́mọ sọ̀rọ̀ àkórí sí lọ́dọ̀ lọ bí ó bá ti gbà wọ́n. ẹni ó bá já àwọ̀ lórí ìrísí lọ bẹ́ẹ̀ sì ní ọ̀sán padà ẹni tí àwọn ẹni tí ọ̀nà ọmọ ìlà wọn bá láyé ẹni tó fi lọ eléyìí ẹ̀yẹ tí kájú ṣe yí pé kọlọmọtọrọ àwọn méjì lọ́dọ̀ wáyé ńlá ọ̀sẹ̀ àtàkùn sọ́dà yìí lè àyàfi tó bá yẹ àìsàn láti èkó kó wá ń ta padà mo rò pé àlàyé rẹ̀ ṣe tòtò tó bá lọ sọ́dọ̀ ọlọ́run tó mọ̀ gbà déédé kó wá òkú tó ṣe sí ìdọ́rọ́pù tó bá wọn lọ́wọ́ tó bá lọ sàkórí ìdòkú síwáwọ̀ mo rò pé àlàyé rẹ̀ ṣe eléyìí ọ̀dà fún òní bí ẹ̀ṣẹ̀ kìí sì dédé torí pọ́ jẹ wọ́n máa máa jẹun sísì ní ọ̀wà rárá mo gbé àlàyé ìṣe rárá ẹ̀yọ̀ kan náà ẹ̀yọ̀ kan náà tó wá jẹ́ ẹgbẹ́ mẹ́wàá náà ní ọjà mẹ́wàá náà ní ọjà tó wá fi ogún ní ọjà ogún náà ní ọjà padà tó wá fi ọgbọ̀n ní ọjà ọjà náà ní ọjà padà àyàfẹ́ tó bá ṣe ìjẹun lókun sábà wò báyìí àwọn tó jẹ́ orígun ààrẹ ti di mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀làníyàn ẹlẹ́ẹ̀kejì ìfọ́jú àyẹ̀fà àwọn kan tí máa ń já yẹn láàbọ̀ anímọ̀pàlì aláwọ̀ ọmọ ní jíjẹun alẹ́ omi tàbí àwọn tó fún yàrá ìlú àmàdà kéèyàn máa máa fa èyí wà kéde kéèyàn dìde ẹgbẹ́ àlè jẹ́ nǹkan mi yóò kà máa àwọn míì ní àwọn aládà àti owó ìjọ kàtà ń pọ̀ ó máa fi kí wọ́n pè bí ajá. sọ fẹ́rẹ́ bí ọba tí wàá ti máa ń tó kọ̀ tó kiri wà lọ pé kó wá wá ẹran tó jẹ mọ̀ sí ìpínlẹ̀ ọ̀rẹ́ ló ń

àdúgbẹ́lẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹrin àtẹ́lẹ̀ ìkààrùn ó ní àṣáyì ṣáyì ṣáyì kò ní ẹ̀jẹ̀ nìkan ànífà àwọn ẹ̀jẹ̀ yìí àwọn méjèèjì ó dàbí ẹ̀jẹ̀ gbà rẹ̀ ti ta yẹn máa ẹ̀jẹ̀ bí àwọn ìrèlè tó fà nígbà yẹn bá ti jẹ́ ìgbà tẹ́lẹ̀ òkú sí ní gbọ́dọ̀ gbé àwọn ẹni ìwé yọ àwọn so àwọn ẹni bàjẹ́ ẹnu àwọn apá ìsìnkú kò lórí ẹ ẹlẹ́sẹ̀ ẹ̀fà ó ní àjùmọ́ ọkọ̀ tó lọ sí mọ́ni àwọn ẹni lọ́sọ̀ àwọn àwọn ẹni bàjẹ́ lọ́pọ̀ ọkùnrin àti obìnrin máa ń súnmọ́ra wọn àwọn ẹni lọ ilé ìlú wa dùn dùn ìjọ òní burú yìí ní wípé ẹni tó bá máa máa já inú rẹ̀ wò ó ti já àlàfà kí lọ́rọ̀ náà bá tó dá ẹ̀jẹ̀ sáré kàkà ní ìyàwó náà ẹ̀yìn dàbọ̀ tó lè la rẹ̀ náà àwọn ọ̀rọ̀ lọ́kùnrin náà wà فقال من يا رسول الله إلى رسول الله هلكت غصبا غصبا أنا بقى محمد صلى الله عليه وسلم ما لك إلى قلبه إلى الشيء ولوقعت وقعت وعلى صدري olóòtú mọ ìyàwó òun ni tí wọn ti gbà rẹ lọ́wọ́ ọlẹbàá ọhámà sọlọ lẹ́yìn ilé ta ẹ̀jẹ̀ tẹ̀lé tó alẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ wa tó lọ́kùn ẹ̀ ń kọ́ tó lágbára ẹ̀ tí àṣírí ẹ̀ bó débẹ̀ ọdúnlá lágbára ọ̀ ẹ̀ arábìnrin ti dà fàáìsì ìṣẹ̀bí ìwà àtàkùn ọ̀sà àbẹ̀yẹ̀ mọ́tà bá ní àyè tó lágbára kọ́ gba ọ̀rẹ́ oṣù méjì tẹ̀lé ara wọn. Hmm. ó ní bẹ́ẹ̀ kọ́ ọ́ wọ́n ní ágbà lóṣù kan òun bàjẹ́ ọwọ́ adé fún wọn ágbà lóṣù méjì bóòlù òun ti ṣe ọ̀nàrà anábì sọ́lọ́bà àlọ́sọ́lọ́ ó ní fàràǹtẹ́sì ìfọ̀ ààrùn kìkìnà kìkìnà ṣé o lè bọ́ aláìní ọgọ́ta ṣé o lè bọ́ aláìní ọgọ́ta ó ní là ó ní pàmò pàmò yẹ́nì ẹ̀sìn Islam rọ̀ ọ̀pẹ̀ ọ̀rọ̀ ọ̀pẹ. Gbàdọ́ sọ báyìí. Bàbájà fàmì àbí mi sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwé ẹ̀yọ́ sọ́lá mọ̀ fàyè. Bàbájà fàmì àbí mi sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ìwé ẹ̀yọ́ sọ́lá mọ̀ fàyè. Ànábì bá dákẹ́ wá sọ̀rọ̀ tó. Torí àlàkalẹ̀ ìdájọ́ ọlọ́pàá. Oní bàbá yín náà dáhùn àlá dáníkà. Gbogbo wa sáàtì àtọ̀rọ̀ ìṣòro bàbá àdébìlẹ̀ òṣìṣọ́ rẹ̀ kàwọn. وتي النبي صلى الله عليه وسلم يعرف فيها نظر nígbà lọ sí kíní ibi dáná àbí bíi pé àbí nǹkan tẹ́sà ló ń wọ ìkan tó tóbi ni wọ́n bá gbé ní e àwọn tí wọ́n á gbé ní sábòrò fún inú ẹ̀ nígbà wọ́n á gbé wá fún e àlẹ́wọ̀ e báwo sẹ́ẹ̀mì fáwọn tàbí pọ̀ ní gbogbo yẹn bàkọ́lá àánà wọ́n lè lè wọ́n anábà Muhammad wọ́n lè kó nàá dàkínì pátákọ́ ìjàpá ìdí lọ́dún ti sára lọ́dún ti sára ẹ̀ lọ́jọ́ ni yóò sọ wọ́n lè lọ́dún ti sára alá àkọ̀rọ̀ mi ní yàrá sílẹ̀ mọ́ kí ni sára bẹ́ẹ̀ tó tó ìdòwúlọ́ àná àmẹ́rọ Muhammad sallallahu alaihi wasallam ojú òkú ọkùnrin ẹjọ́ tí ó lè jẹ́ wọ́n ti fọwọ́ lọ́wọ́ ọ̀rọ̀ náà fúra máa báyìí náà lára báyìí náà láti ìkàdùn kẹ́ni dé ìkàdùn kejì màdíyà ahla baitin afqaru min ahli bait kò sí fámìlì kan tó tó tó fámìlì ẹ lọ kàrà mọ́ ìdílé ẹ̀ ẹ̀ ẹ̀ ìdílé kan tó ti wá fámìlì kan ẹ ṣe kàkà bẹ̀rẹ̀ kó bẹ́ẹ̀ tó kọ̀ọ̀kan kárí láti bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ ẹ̀yìn mọ́ kọ́ńdọ̀ tí a ní bóyá ìjọba ẹ̀fọn ọ̀dọ́ ìkàjọ̀ àti yóò sọ̀rọ̀ àlejò kú ẹ̀jẹ̀ ọkùnrin dáa ó kú ẹ̀jẹ̀ mi pé àwọn ẹni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ báyìí àwọn ẹ̀jẹ̀ ẹ̀yìn mú sẹ́sì àlejò mọ́ bẹ́ẹ̀ ọjọ́ náà pa wọn lágbára àlejò ayọ̀ àtàyẹ̀ mú àtàlàtẹ̀ wíwá àti ẹ̀jẹ̀ báwọn ẹbí rẹ̀ wasu ya wani makara wata yi da kamar ya da yawa mai waya don ta fama lábìrì pé kó dàbí tó yà wọn rẹ ìyà àbí ìtàn rẹ díẹ̀ ti kalẹ̀ ọbẹ fi fún wa mọ lọrùn kí wọn bí àjọ ọbẹ fi bẹ ọbẹ fi fún wa mọ lọrùn kí wọn bí àjọ ọlọ́run ló ń lọ àwọn ọmọ ìgbà. tó bá rí bẹ́ẹ̀ àwọn kan tí máa bá àwọn èèyàn jẹ́ gẹ́gẹ́ bí aláwọ̀ àwọn ẹ̀kọ́ wọlé ẹ̀ka ní ẹ̀jẹ̀ sáré ní ẹnu àwọn ẹ̀ka pàápàá ẹ̀jọ̀ jáde rẹ̀ bó tu olè ó kéré káwọn ẹ̀jẹ̀ sáré àwọn ẹ̀jẹ̀ sáré ọmọ lára ọkọ̀ ìbí náà wà ní wọn bẹ́ẹ̀ bá àwọn èèyàn láì sí kábàtì lórí tí wọn bá jẹ bàrẹ̀ àwọn ẹ̀jẹ̀ mọ́tò tí ìbàjẹ́ dà ní ìmọ̀ tó ń dà sí. tó màá tó bá ṣe tẹ̀gbọ́n tí bá ní dàbí ló ti ń jẹ dàbí tí bá jẹ ní jẹ dàbí ló fi mẹ́ta àbí máa ń rán àbí méjì ní ìdímọ̀ tó ń gbà rẹ̀ ṣe. tàbí kí ni ṣùgbọ́n ó jẹ gángan bí tí lòdì ọmọ ìlà bí tí mo yà jẹ́ bí tí ní kàbí òbí ṣe ní fídíò ṣe. èyí ti mọ̀ tó ń gbà rẹ̀ ṣe. ṣùgbọ́n tí wà ní ìjẹ ọ̀rọ̀ àsìkò yẹn ní ajọ́dọ̀ lórí ìrùkọ́ àjọ mi yé àjẹ́ ẹgbẹ́ oṣù kan yóò ti àpò ẹgbẹ́ tó wà lọ́wọ́ ní ìjẹ ẹ̀ ẹ́ tẹ̀lé pé tó bá ti tẹ̀lé ra wọn ara náà mọ́ àdá ọlọ́run bá ta ní ìfẹ́ jù wá lára pọ̀ tí gàgà wá sí àrùn ọmọ tí wọ́n bá fi lé lọ bẹ́ẹ̀ àrùn bàtà àrùn bàtà wà ọlọ́run sí ẹ̀jẹ̀ parí bẹ̀rẹ̀ ìfọ́tò máa lọ sọ ọ̀rọ̀ ìfẹ́ ẹwọ àlejò àkùnrin náà sọ̀rọ̀ lọ ó ní sàkà ṣáàbù ẹwọ ní sàájú báyìí ní ìdọ̀kùnrin bàbá lórí bí àsìkò ìjẹ sàájú àsìkò sàájú àsìkò àlùbáríkà so mí ò bá jẹ wà ní ìjẹ kankan àlejò sọ̀rọ̀ lọ àlejò àkùnrin náà sọ̀rọ̀ ṣáàbù wà láwùjọ ìjọba àti máa ń yí kọ́dà kó ti òkèlè fà ẹ bá ẹ̀jẹ̀ ti fún báyìí nínú ọgbà tó wà lára tó burú tó burú dáadáa tó aṣọ akọmọlẹ òyìnbí kéde yẹn wá ní ìlú tó lè bá àti ọjà ìfọ àwọn omi dáadáa kó lè bá àti ìjọ omi kó ṣe òfin ọ̀sẹ̀. bí ọba wá sí yẹn kí èèyàn máa fi ìyá omi jẹ kí ní ìyẹn ó lè ṣe ó lè bàjẹ́ làwọn elétò àlàáfíà mi lọ fún wa wípé tó bá ti ń tọ̀ torí pé ìtọ̀rí ọmọ ọmọ ìtọ̀rí ọmọ ọmọ lọ́mú mi dáadáa omi tó mu kíndìnrín ẹ̀ lọ́gbọ́n ẹ pé omi tó mu ọ̀tó lù ní mọ̀ bóyá sàrọ̀ sẹ́ńtì mọ́ sọ yẹn yẹ wa mọ́ tí ọba ti mu omi tó tó tó ọba ti ń tọ̀ tí èdè kó ló malaria wọ̀ àbí malaria ti rọ́ lu ọ̀tọ̀ kan tó títọ̀ ẹ wá pọ́n omi tó mu ọ̀tó nìyí. wọn náà wàá tẹ̀ wọn lọ bu mi dáadáa ìgbà tó wà fi sọ̀rọ̀ ẹ̀ka abẹ́ ìlú nílẹ̀ wàá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́. a ní ìdíkà omi o ká mú omi dáadáa tá a bá sì ṣinú náà ẹ̀jẹ̀ àmú omi náà dáadáa torí pé dùn ti ní ìdí omi omi dẹ̀ wà lára tó ṣiṣẹ́ jù lọ omi pàtàkì omi tó wá dá akókò fáwọn ń ṣe ìrẹ́lẹ̀ náà gbọ́dọ̀ bá ti fi oúnjẹ oṣù ti dà yóò máa jẹ ọ̀sẹ̀ nínú oṣù sọ̀tún tàbí olówó ọ̀rọ̀ ọlọ́run tó sàn. náà nínú ẹ̀kọ́ tá a bùkà gbàgbà nínú àwọn ọ̀rẹ́ káwọn ojú ó ní pé àwọn ọ̀kọ́ ẹnu wà yó wọ́n lọ́mọ ní òkú bá wa wọ́n lọ́mọ ní òkú àti ẹwà jẹ́ káwọn sọ ìsọkúsọ káwọn ọ̀rẹ́ ọ̀fẹ́ tọ́ káwọn máa lọ sọ fún fún káwọn máa lọ dáadáa lọ́yìn làwọn yá dáa máa wọ́n dáa lọ́wọ́ rẹ̀ wọ́n dáa máa dáa ní ìpàdé ìpàdé láì ṣáájú àbúrò fi àyà dáa bá àwọn wọ́ṣọ̀. Àlẹ́ sọ́kọ̀ ṣiṣẹ́ kí ó lọ ẹ̀ irú àwọn ẹ̀rẹ̀ ìjọ́lọ̀ òun ní ìpàdé.

bá jẹ pé ọ̀dọ́ tó wọlé ka ẹ mẹ́ta jẹ́ sí ọpẹ́ jù mo rò wálá yẹn lè torí pé oore lílọ́ra rẹ̀ lílọ́ra máa ba ojú rẹ̀ jẹ́ lọ́wọ́ sí orin tó sọ̀rọ̀ lọ́wọ́ sí orin tó sọ̀rọ̀. nínú wọn wá ń ṣèkà wọn àmì. yàkùdéṣù ọlọ́run ẹjá bàbá ìlú bákan náà káyọ̀ wípé à ń kà lọ́pọ̀ ààrùn dáadáa adẹ̀tọ́ ọjọ́ ń kà láàrin ara wa bá níbi náà ti máa ṣe ohun tí ọkọ̀ ọ̀rọ̀ bá ti dé gbogbo ọjọ́ lọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ ọjọ́ kàkó bèbèrè lálẹ́ sọ́lọ́ ọmọ ọ̀sán náà wà ìlú

máa yá àbá ogun fún ọ ilé ọlọ́run náà ọlọ́run ní káyìn fún láwọn náà àdúrà kí bá ti dúró ẹ̀ṣà àdúrà máa ń gbà àdúrà ni ọ̀gá gbogbo jẹ́sìmẹ́rẹ́ òsìmẹ́rẹ́ ìgbà máa tí wọn náà bá mójú tó ní bẹ́ẹ̀ náà dáadáa pẹ̀lú gàtọ́ lálàáfíà wà á dókòó dáadáa sí ìṣẹ́ tó wà á ní mílí kó àdúrà ní òṣìṣẹ́ ayé ọlọ́run àgbẹ̀ ó yàtí dáadáa tó ń bẹ nínú òṣìṣẹ́ ọlọ́jà wà nínú ẹ̀tọ́ náà lọ sí ìjà ọlọ́jà wà nínú ẹ̀tọ́ náà lọ sí ọlọ́run tó wá sí ọ̀rẹ́ rárá á gbẹ̀yìn pẹ̀lú ìbọ̀lọ̀ tó ní ṣeré lájà mọ́ tó wá sí ọ̀rẹ́ rárá ẹ̀já tó wà kọjá sí هذا وصلى الله على محمد وآله وصحبه إن شاء الله tó bá yẹra rẹ lọ́la bóyá ọ̀la yẹn lọ́la mọ́tò láàárọ̀ ẹ̀ lọ́sùn ní fáìlì rẹ̀.

èdè nígbà tí ọmọ aláàbò àwọn ilé ọkàn àbẹ̀sẹ̀ kọ́lẹ̀ ká ẹ sì dáàbò tá a bá ti pọ́ǹpù omi ẹ má pọ̀ gbogbo omi tán òtò àwọn èèyàn fẹ́ wá mọ́ṣáláṣí tí wọ́n lè ṣe àlùbálà ẹ má pọ̀ tán afọ́lọ́mù bẹ́ẹ̀ ní ọlọ́wọ́ bá fẹ́ ní ọ̀sán àgbà yóò fi ìlú àṣọ omi káàdà ọ̀sán lọ́wọ́ Thank you. É, como